أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين adúgbò lọ́dọ̀ Ọlọ́run ọba ayérayé ọba alààyè ọba tònímọ̀lá ọba tó jásí pé òun náà lọ́ba títí ń bẹ kí bẹ̀bẹ̀ ó tó máa bẹ ọba tí ó tó máa bẹ ńgbà tí ọba sí bẹ̀bẹ̀ kankan láyé mọ́ eléyìí ni mo fi kí n láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yín ètò wa hmm. ojúmọ́ re ojúmọ́ re àti ẹ lé ojúmọ́ owó ní ọ̀jẹ́ ojúmọ́ iyì ní ọ̀jẹ́ ojúmọ́ àlàáfíà ní ọ̀jẹ́ lágbára ọlọ́run gbogbo òrìn sí ẹnì kọ̀ọ̀kan wa láàárọ̀ yìí ìdùnnú pàdé mo fẹ́lẹ́ kí wa káàbọ̀ sórí ètò yìí ètò wa ojúmọ́ tẹ́ ti ń ọba ọwọ́ àdúà. Asia Abubakar mi mo ń kí yín káàbọ̀ sórí ètò yìí ètò yín ètò wa ètò tí ẹ ti ń jòkó nítorí lónìí ẹ tún kú ìkàlẹ̀ a tún kú ètò a tún kú ìmúra àti jẹ̀gbádùn ètò yìí ẹ kú kalẹ̀. lẹ́nìí a fẹ́ sọ̀rọ̀ lórí tarbiyatul awlad báwo la ti tọ́ ọmọ báwo la ti tọ́ ọmọ nínú Islam tọmọ fi láti tóbi fi padà jòkó lẹ́yìn wá ọ̀la tí ó sọ pé èmi náà ṣe tán mo fẹ́ jẹun ọmọ báwo la ti tọ́ ọmọ sóbi tí ò tọ́ ọmọ dáadáa sóun náà lè máa retí oúnjẹ ọmọ lẹ́yìn wá ọ̀la ìdí nìyẹn tá a ti gbé ìkànnù àwọn ọ̀jọ̀gbọ́n àfáàwọ̀ àgbà ni wọ́n tó wọ́n yìí ṣàjòjì nínú ilé Orísun bí torí wọ́n ti wọ́n wá bá wa lọ́pọ̀lọpọ̀ ọgbà tọ́pọ̀lọpọ̀ ti rí ojú wọn rí láì mọ̀ ìgbà àwọn náà ni àfáàwọ̀ Fadilat Sheikh Imam Abduljelili Alasa tí wọ́n jẹ́ kan pàtàkì nínú àwọn ìmáàmù àwọn míṣọ́nà Jamiyato al karib ti ìlú Ìkẹjà ti headquarter lọ́hùn baba salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salam wa rahmatulahi ta'ala wa barakatu. ọlọ́run bá wa dúpẹ́ fún yín bàbá. a kú jẹ́ mẹ́ta. pípé àti ẹ̀tún pè yín ẹ̀tún dá wa lóhùn ọlọ́run bá a ṣe dáadáa fún yín. lónìí ọ̀rọ̀ nípa tarbiyatul aulad òun náà la fẹ́ yanjú kí là ń pè ní títọ́ ọmọ gan ní ẹ̀sìn Islam tọ bisimilahi rahman rahim. tọ gẹ́gẹ́ bí ìbéèrè tí atọ́kùn fi ọdún mi léèrè lórí títọ́ ọmọ títọ́ ọmọ ó nípìlẹ̀ èyí tí ó kọ́kọ́ síwájú ni fífẹ́ aya nítorí pé fífẹ́ aya ní síwájú títọ́ ọmọ ẹni tí ò ní ọkọ obìnrin tí ò lọ́kọ ọkùnrin tí ò níyàwó òun ò lè bí ọmọ ó ṣe pàtàkì tí èèyàn bá fẹ́ bímọ rẹ̀ ó kọ́kọ́ ní aya rẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ní aya rẹ̀ tá a gbọ̀nà tó lẹ́tọ̀ọ́ fẹ́ ìyàwó tọ́lọ́run wá tó bá tó di pé ọkùnrin níyàwó ńlé ó ṣe pàtàkì kí ọkùnrin kí ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ khairu nisai aliwadudu aliwadudu aliwadudu hmm. ìfẹ́ ẹ ni wàdúdù yẹn ló kọ́ síwájú kó sì kẹ́ ìyàwó ẹ kọkùnrin kó sì kẹ́ ìyàwó ẹ ọkùnrin tó bá jẹ́ alálùbáríkà ọkùnrin ìmọ̀ ń kẹ́ ìyàwó ẹ ni hmm. a máa kẹ́ ìyàwó ẹ ni ìkẹ́ tóun fún ìyàwó ni náà ni ó wàá mọ́ ẹ lára títí tó máa wà nú oyún yóò tún kẹ́ oyún ọkùnrin náà jẹ́ ẹni tó gbẹ́sìn yìí tó gbọ́lọ̀ ń yé ẹni tó bá gbọ́lọ̀ ń yé yóò mọ pàtàkì obìnrin ẹni tó bá mọ pàtàkì obìnrin yóò mọ pàtàkì oyún ẹni tó bá mọ pàtàkì oyún tó mọ̀ pé ẹrù ńlá ni tọ́lọ́ ń dì síbẹ̀ ẹrù ńlá ni yóò wà mọ pàtàkì ọmọ ìgbà ló tó wá kan pé ọmọ tẹ̀lifíyàtò àwòrán pé títọ́ ọmọ ẹni tí ò bá ti lè tọ́ obìnrin tí ò lè tọ́ oyún kò ní mọ pàtàkì ọmọ bá a ti tọ́ ọmọ Allahu akbar kabira bàbá yìí ṣeun pẹ̀lú àlàyé tẹ́ ẹ ṣe fún alẹ́kùnrẹ́rẹ́ nípa pé kí là ń pè ní títọ́ ọmọ ẹ wá hun láti kùnkùn dun ẹ hun láti ẹ wu láti ẹ wu ti gbòǹgbò ti gbòǹgbò láti bi pé a fẹ́ fẹ́yàwó irú ìyàwó wo ni ká fẹ́ obìnrin tó lẹ́sìn mí àbá fẹ́ obìnrin tó lẹ́sìn bàbá lẹ́sìn náà tán tó wọlé tán báwo ni ká ẹ ṣe sí i a gbọ́dọ̀ máa tọ́jú ẹ̀ ká máa fìfẹ́ hàn títí tó bá fi lóyún náà títí yóò fi wá bímọ yíyan bá bírú ọmọ bẹ́ẹ̀ yóò dùn tọ́ yóò ṣe tọ́ torí ọmọ náà ìpìlẹ̀ rẹ̀ ti tọ́ látilẹ̀ bàbá hmm. àwa ti bímọ lónìí àti bímọ lónìí kí làkọ́kọ́ ojúṣe òbí tó bí ọmọ gẹ́gẹ́ bí Islam ti pa wá láṣẹ rẹ̀. alhamdulilayi rabil alamin adúpẹ́ fọlọ́run ibi tá à ń lọ ládé yìí àkọ́kọ́ ojúṣe òǹbí fún ọmọ nígbà tọ́lọ́run ti ní kí òbí mọ fún ọlọ́mọ ìjọkùnrin ìjọbìnrin ọlọ́mọba fún ọ àkọ́kọ́ ni pé kọ́kọ́ fi ọmọ náà kọ́kọ́ fi ẹ̀sìn ìbẹ̀rù ọlọ́run kò fi lé ní ọkàn àyà ọmọ náà gbọ́dọ̀ mọ̀ ta ni kí ni ta ni jẹ́ ọlọ́run kí ni pàtàkì ọlọ́run òbí gbọ́dọ̀ jẹ́ kí ọmọ rẹ̀ kí ó gbin ìbẹ̀rù ọlọ́run sí ọkàn àyà ọmọ rẹ̀ nítorí pé ọmọ tó bá mọ ọlọ́run ni yóò mọ ìwọ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run gan yóò mọ ìwọ rẹ̀ sọ́dọ̀ òbí yóò mọ ìwọ rẹ̀ sí gbogbo ẹ̀dá tọ́lọ́run bá dá pàtàkì tó wálé ayé wá ṣe gan yóò mọ torí pé a ti fi ẹ̀sìn mọ́ tá a bá kọ́kọ́ bí ọmọ ẹ̀rí a pè òun sí létí ọ̀tún ìkọ́ hmm. mọ̀ sí tí ó sì rẹ̀ kásàdúrà sí lórí àwọn kankan kan bẹ tó ń ká fún ọmọ lẹ́yìn ìgbà tá a bá sì yẹn fún tán tọ́mọ bá ti dàgbà àjò lọ lé kéwú in tó wù kọ́ ọmọ fẹ́ jẹ́ láyé ó gbọ́dọ̀ lọ lé kéwú kó lọ kẹ́kọ̀ọ́ kéwú kó kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yóò mú gbogbo àwọn ojúṣe tó kù láti lè láti lè láti lè ṣe hmm. ìgbésí ayé ẹ̀ tó fi já sí ìrọ̀rùn kò ní tẹ kò ní tẹ ojú òbí mọ́lẹ̀ kò ní rìn lọ síbi tí ọlọ́run ọ̀fẹ́ ẹ̀sìn ni àkọ́kọ́ tó ń gbọ́dọ̀ fún ọmọ yìí. Allah ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí gbogbo ẹ̀yin tí ń wò wá ń lé mo rò pé ẹ̀ ń gbogbo bí afáwa ìmáàmù Sheikh Abdul Jalil Alasa wọ́n ṣe ń bá wa yànnà náà ní sísẹ̀ ń tẹ̀lé tó dájú pé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ńlá ni tó tọmọ make sure wípé a pèrun sọmọ wa létí ọ̀tún a sì ṣe ìkọ́mọ̀ sí létí òsì bàbá lè ṣe fọmọ ẹ̀ kódà kan tó kù lọ́sibítù ẹ lè ṣe é bọ́ọ̀ bá máa ṣe àwọn àfáà kan báyẹn ṣe àmọ́ kò tiẹ̀ lọ́tọ̀ kí mùsùlùmí kan wà kó lóun ọ̀mọ́ bá ṣe ń ṣe ìkọ́mọ̀ òun ọ̀mọ́ bá ṣe ń pè irun ó bù ọ́ kù gẹ́gẹ́ bí mùsùlùmí ó kéwù ó kéwù ìyẹn ò ní ìdá ń lọlé kéwù fún ntọ́ ń gbójú júmọ́ tó bá jẹ́ni tí ń kírun ó gbọ́ bẹ́ẹ̀ tí ń pèrún ó sì gbọ́ bẹ́ẹ̀ tí ń ṣèkámà wọ́n ní ẹ̀pẹ̀rún sún wọn létí ọ̀tún ẹ ṣèkámà sí wọn létí òsì ẹ̀kọ́ ńlá náà lànà bí fẹ́ kí a ká kọ́ ńbẹ̀ kí lẹ̀kọ́ tó wà ńbẹ̀ gbogbo ẹ̀ ní àwọn afáwọn yanjú fún wa kọ́ lọ́nà dákúnṣà sanwó lẹ́sàn-án rẹ̀ ká fọmọ wa lórúkọ rẹ̀ ká má fún lórúkọ burúkú ká fún lórúkọ rẹ̀ ká wá tọ́ sílànà ẹ̀sìn wọn ní gbogbo ohun tó máa bá tẹ̀ fẹ́ lọ nú ẹ̀kọ́ ká kọjọ́ kọ́kọ́ fi àlùkòránì tẹ́lẹ̀ làákà iná tọmọ tó bá fi àlùkòránì tẹ́lẹ̀ làákà ìta bá fi làákà rẹ̀ tẹ́ pé àlùkòránì làákọ́ fi tẹ́lẹ̀ làákà yẹ kò sí tí ó máa padà kọ́ ni àfa wa ń ṣe fún wa pẹ̀lú ògbọ́rọ̀ ń ṣe àlàyé sì tó wọn àti kúrò níkàlẹ̀ wọ́n sì tún wà nílé agodo pẹ̀lú wa ṣùgbọ́n ajé àdókè lọ́hùn ná ká lọ ohun tá a níbẹ̀ tá a bá padà dé afáwàṣẹ́kì Imam Abdul Jalil wọn a máa tẹ̀síwájú ẹ ṣeun ẹ kú kalẹ̀.